pé ká jáde kúrò ní nàìjíríà yẹn it's not the best solution it is the only solution kò sí solution mìíràn kò sí nǹkan tó a fẹ́ compare ẹ̀ mọ́ that's all. mo fẹ́ kí àwa yọ àkàkúrò nàìjíríà ká ní nation tiwa lọ́tọ̀ ìdí pé a kórìíra àwọn yọpẹ akórira ẹ̀yà kan wọn ó tó ọ̀nà ẹ̀dẹ̀kọ̀ kíní a kì í ṣèlú kékeré pé àwa Yorùbá wẹ̀ wá àwa lára wọn ẹ̀yà tó tóbi jù gbogbo ayé èkejì ni wípé àwa ti kọjá gbogbo káwọn òyìnbó tó dé làwa ti ṣètò ara wa tá a ti kọjá gbogbo eh, aláwọ̀ dúdú wọn eh, wọn àwa ti lọ sí yunifásitì àti àwọn ará èkó àwọn èèyàn leaders wa lẹ́kọ̀ọ́ in the eighteen nineties wọ́n fẹ́ dá yunifásitì sílẹ̀ lẹ́kọ̀ọ́ ẹni tó bá dẹ̀ rí wa lé ní àwa la mọ̀wé ju gbogbo ilẹ̀ aláwọ̀ dúdú àwa la ìyà ń jẹ àwọn ọmọ wa ní nàìjíríà wọ́n ti fọ́n káàkiri ayé gbogbo ibi tí wọ́n ń lọ láyé náà ti lọ sóríire bẹ́ẹ̀ tí wọ́n ń dọ̀gá kò yẹ kó rí bẹ́ẹ̀ fún ẹ̀yà kankan. ìtìjú àti èṣì ó kọlu àwọn ọmọ wa náà ṣe ń sálọ abroad and hopelessness deep and worsening hopelessness every day àwọn ọmọ wa ò lè dúró síbẹ̀ sọ eléyìí nǹkan tó bá wà ń bẹ̀ ni wípé nígbà tó bá wá jáde lọ yẹn tó bá wá dé ọ̀hún wá wá lọ́dọ̀ bá ń bẹ̀ tó bá jẹ́ ilé ìwé náà fẹ́ lọ àwọn tó bá máa ṣe jù nílé ìwé yẹn tó bá kúrò nílé ìwé yẹn tó wá ní àwọn wáṣẹ́ ibi tó bá lọ ṣiṣẹ́ gbogbo yẹn ló máa sọ̀rọ̀ wọn pé àwọn ọmọ Yorùbá wọ̀nyí èèyàn gidi ni wọ́n á dẹ̀ ní ìwà wọ́n ní ìwà kì í ṣe pé wọ́n mọ̀ òwe nìkan wọ́n ní ìwà so kò yẹ káwọn ọmọ wa máa lọ bẹ́ẹ̀ yẹn àwa Oòduà lọ́n fún lọ́wọ́ ọmọ wọ̀nyẹn wọ́n lọ fi túlẹ̀ Oòduà ṣe kì í ṣe pé kán máa fọ́n lọ nous lọ sí ìlú lágbára tú lọ máa tú ìlú òyìnbó ṣe ilẹ̀ tiwa lọ́lọ́run fún wa láwọn ọmọ wọ̀nyẹn kán wá tún ṣe àwa ò fẹ́ bá nìkan kan jà ṣùgbọ́n a máa gbára wa sílẹ̀ a à lọ sí kọ́ọ̀tù díẹ̀ nìyẹn tá a fi lọ sí kọ́ọ̀tù. wọ́n máa retí látọ̀dọ̀ Sunday ìjọ ẹ pẹ̀lẹ́ ọmọ Oòduà mo ti padà wálé o ẹ máa retí ọjọ́ yẹn máa dé lágbára Olódùmarè. kò sí nǹkan kan tí Buhari ṣe láti mú òkè ìṣòro Nàìjíríà wálẹ̀ Buhari ló wá sọ òkè ìṣòro Nàìjíríà dira bàtà tí ò ṣe kọjá mọ́ tó bá jẹ́ yẹn la fẹ́ fi la fẹ́ fi fún ní nọ́mbà àbí ní máàkì pé Has this man destroyed Nigeria? The answer is hundred percent or more. Yes. Eh, ìmọ̀ràn mi fún gbogbo Yorùbá, mo ti ń sọ lójoojúmọ́ kí n tuntun sọ lẹ́nu. Èkínní, àwọn kan ní wọ́n jẹ́ Fúlàní eh, wọ́n ń bọ̀ wá gbalẹ̀ yín. Wọ́n lágbára tó yín kò sọ wọ́n lọ kó gbogbo Fúlàní tó wà láyé yìí wá. Kò tó Ọ̀yọ́ state, kò tó Ondo state, kò tó Èkìtì state. Ẹ má jẹ́ kí ẹnì gbọ́dọ̀ wá bẹ̀rù bà yín, ẹ má bẹ̀rù ẹ dúró kán máa bọ̀ tán bá dé kẹ́ lé wọn padà that's all àwọn tó wà nú gbọ́wọ̀n yẹn ẹ lọ lé wọn kúrò nú gbọ́wọ̀n yẹn èkejì ni wípé ọ̀rọ̀ pé àwa nation state ti wáyé ẹ dè é mú pọ́npọ́n no looking back no turning back ẹ dè é mú pọ́npọ́n títí dijọ́ tá a gbé àṣẹ wa jáde nílẹ̀ Oòduà tá a sọ pé gbogbo ayé wa bá wa yọ àti ní kọ́ńtì tiwa o.